We are to change our pattern. Hello everyone, you are welcome back again. This is Jeffstar TV and thank you for watching us. In this video, Prophet Marcus Tibetan reveals something critical and something powerful concerning Nigeria and I want you to carefully watch and write your comment in the comment below. But before we go, hmm, Nigerians with a multitude of problems, a nation of over 200 million but less than 20,000 people controlling the whole affairs, amazing wealth and feeding fat, leaving the whole country in hardship and poverty. Apart from insecurity, another major problem facing Nigeria right now is fuel crisis. Even though Nigeria has the largest refinery in Africa and number 7th in the world, people still queue at the filling station on a daily basis. The question most Nigerians are asking now is that when will this problem be over? Prophet Marcus Tibetan speak concerning the state of the nation. He said something about his own life. Prophet Marcus Tibetan predicted the time he will die and what will happen 24 hours before his death. Let's find out in this video. and also concerning the government. Prophet Tibetan said Nigerians should not expect anything from Tinubu. And also concerning the channels television and Arise TV, Prophet Marcos Tibetan also revealed something about those two channels. And concerning the men of God, Prophet Tibetan said they have no mercy for people. There are a lot of men of God in Nigeria and the prophet and pastors, they have no mercy. Now let's talk about Prophet Jeremiah of Christ Mercy Land Deliverance Ministry in Warri, Delta State, Nigeria. Currently now is facing backlash because of his miracle water and soap he was selling online. An online activist, popularly known as Very Dark Man, previously called out the man of God that he ordered for the water and soap and he uses for some people who are physically challenged. But the said miracle water did not perform any miracle. Few days ago, NABDA DG said they are investigating Pastor Jeremiah's miracle water and soap and they want the public to note that none of the products advertised and sold are registered with the agency. Quote, NAFDAC wished to alert the public on the activities of Christ Mercyland Deliverance Ministry that uses NAFDAC name to deceive unsuspecting public. End quote. Prophet Jeremiah replied NAFDAC that they lack power to regulate spiritual items. What are your thoughts and your opinion concerning this? Let us know in the comments below. This is Chester TV, and we thank you for always watching us. For interview, wedding, church anniversary, and concert or advertisement, you can always reach out on the number on your screen to Chester TV. Now let's watch Prophet Marcus Tibetan in this powerful message. God cannot speak. It's too big to speak for now. The message we come through is uh, after God is Jesus Christ. After Jesus Christ is the angels. After the angels are the prophets. Nǹkan tó bá ti kúrò lórí tẹ́bù Jésù. Olóńgbò lórí tẹ́bù àwọn áńgẹ́lì tó máa fò. Tó máa gbé wá lóru. Tó máa gbé wá bó ṣe dúró. Ọlọ́run ti tóbi jù ẹni tó lè máa káàkiri tọ́lọ́n bá nílùú tó fẹ́ lọ kì í ṣerú nàìjíríà ní táìmù yìí God there will be a time when they will be telling you Prophet Marcus was born 1960 and died 2057 2065 dash all the whole journey from letter 1960 there's going to be a tiny letter that make it dash amẹ́ríkà tó lọ ó lẹ́mi yóò hóòlù fífùtì yìí for two thousand and twenty-four ẹ̀yin tẹ́ kó wọ nàìjíríà jẹ ẹ̀yin tẹ́ sọ pé kò sí kojú mẹ́kúnnù fẹ́ ṣe ẹ́ ní two thousand and twenty-four wọ́n máa yan ọ́dítọ̀ burúkú ti àwọn Dangote wọ́n máa yan ọ́dítọ̀ tí gbogbo àwọn gómìnà wọ́n máa yan ti dèsí àní màdúrókè wọ́n máa yan ti dílé Buhari aláti ọ̀run ni ọ hallelujah two thousand and twenty four ọdún táwọn èèyàn kà ọdún jẹ́wẹ́sẹ̀ come and come and what come and talk your own hallelujah the topic for the year tó ìkọ́jọ́ ló wá fi hàn two thousand and twenty four ọdún kìíní ọdún jẹ́wẹ́sẹ̀ come and confess wọ́n sọ bó ṣe ṣe ẹ bẹ̀rẹ̀ kẹlẹ́ máa fọwọ́ sí ìfọ́tò lè máa jẹ wá ẹ má dúró de Tinubu o ẹ má dúró de Deyiri ẹ má dúró de Sàrùmí ẹ má dúró de ẹ gómìnà Lagos State o ẹ má dúró de Adébóyè Oyèdèpọ̀ ẹ má dúró de Macron sábẹ́ ṣe bẹ́ẹ̀ ti rí gbogbo ẹ̀ kí ló àjẹsẹ́ tún sọ ẹ ló bá fẹ́ hùwà Abacha kò hù ẹ ló bá fẹ́ hùwà Babangida kò hù ẹ ló fẹ́ hùwà Abiola kò hù kò ní kọ́ bá ń yàn wá sọ́dọ̀ ẹ̀kọ́ àgbọ̀ ọkọ̀ bàbá yàwó ẹ̀ sọ ẹ ṣerú ẹ̀ ewó láti rí kí la fẹ́ rí ní nàìjíríà tá a ti rí ó ní kí ló tún kù tẹ́ ó ṣe kí ló tún kù tẹ́ ó ṣe ẹ̀yin gọ́fúnà kí ló tún kù tẹ́ ó ṣe ẹ̀yin sẹ́nẹ́tọ̀ kí ló tún kù tẹ́ ó ṣe àpábíò kí ló tún kù tẹ́ ó ṣe wíkẹ́ kí ló tún kù tẹ́ ó ṣe tinubu lẹ́ni tá a lórí tó ń jẹ̀nùmú yẹ kí ló tún kù tẹ́ ó ṣe <laughs> nílùú òyìnbó àwọn ọmọ kíndìnrín àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ tó ní disability ìjọba ní plan fún wọn àwọn tó mọ tó ní wárápá tó ní autism tó ní gbogbo ìjọba ní plan fún wọn but ti nàìjíríà kò gbogbo ẹ̀ ló wà náà wọn ò jẹ́ kí plan yẹn yọ wọn ò jẹ́ kí plan yẹn jẹ́ kí ni wọn ò jẹ́ kó yọ àtọ̀ wọ́n ti wọ́n ti yọ middle class kúrò wọ́n jẹ́ kí ni wọ́n ti yọ middle class kúrò àti dẹ́sán pé ẹ̀kan àgbo ilẹ̀ ló máa ń wò wọ́n ti sọ wádẹ́kun àgbò a máa ń mì bí ọgọ methodist gbágáhùn báàsì ìlú bí àsì lọ́hún gbágáhùn gbágáhùn ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ eh, animal farm jòjò ẹ̀ nígbà tí wọ́n kó wọn lọ tí wọ́n lọ kó àwọn tó ń protest wọ́n kó wọn sí lọ́ọ̀rì ẹ̀rọ tí wọ́n ti gbé Abíọ́lá kúrò lẹ́kọ̀ọ́ lọ́ọ̀rì náà fi gbé e. kò sí ìjòkó nínú mọ́tò tó gbé e wọ́n tún forí gbá bí forí gbá bí wọ́n tẹ̀ tí ó ti ń bleed sínú kótó dá Àbújá torí pé wọ́n fẹ́ lọ pa hallelujah ẹ má sọ pé kò lè dá Tinubu ẹ má sọ pé kò lè dá Akpabio ẹ má sọ pé kò lè dá gọ́vùnà Èkó Ọ̀túnwáwólú ẹ má sọ pé kò lè dá adàbíyẹ tí òkú ṣèṣe kí ni ó sì lè jàpàdé ìyàpọ̀jù ah Nàìjíríà ń lọ́dọọdún oríṣiríṣi ẹgbà ló fi nú àwọn ọmọ ìkúlù nàìjíríà wọn ò lòkòbókò mọ́ ṣe mọ́kànṣọ́mọ́pá kó tán fi ń lù wá wọ́n fi gbá lẹ́yìn. ebi ń pe ebi ọjọ́ wo la fẹ́ kọrin yìí gbà tí àwa tí àwa olódodo pàpà ń ṣe èrè ni ẹ jẹ́ ká wọnú òfò lọ ká lọ bá wà nǹkan jẹ́ ká má dúró sí gbòòrò má kọrin lánàá lásẹ̀ yìí. ebi ń pe ebi ń pe ebi ń pe olódodo aláìṣòdodo wọ́n yọ ẹ ń gbàdá ti mọ̀ bẹ́ẹ̀ jẹ́ ká foyín lóko ká fi àwọn aláìṣòdodo lẹ̀ sí gbòòrò wọ́n ti máa rọ̀ kẹ̀dẹ̀ lọ́wọ́ wa wọ́n máa ra pòtẹ́tò lọ́wọ́ wa wọ́n máa ra ọ̀bẹ lọ́wọ́ wa ayé òṣè bá nìkan ṣe ọlọ́run tóbi aláhàkùbà ọlọ́run tóbi ẹgbẹ́ ọlọ́run tóbi gbogbo àwọn kankan you just like that mi ò yá wèrè ẹ jẹ́ ká gbé tóbi ó mọ bóun ṣe mú àwọn burúkú ó mọ bó ṣe mú wọn ó lè fi orókùn wọn tẹ̀ wọ́n. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. God cannot speak. He's too big to speak for now. The message we come through is uh, after God is Jesus Christ. After Jesus Christ is the angels. After the angels are the prophets. nǹkan tó bá ti kúrò lórí tẹ́bù Jésù olóńgbò lórí tẹ́bù àwọn áńgẹ́lì tó máa fò tó máa gbé wá lóru tó máa gbé wá bó ṣe dúró ọlọ́run ti tóbi jù ẹni tó lè máa káàkiri tọ́lọ́run bá nílùú tó fẹ́ lọ kì í ṣerú Nàìjíríà ní táìmù yìí tí bàbá ń ta ọmọ ẹ̀ tọmọ náà dẹ̀ ń ta ìyá ẹ̀ tọ́mọ ọkùn bàbá ẹ̀ lórun tó ẹran ìtọ́ ẹ̀ tọ́mọ ń yọ ọwọ́ ẹ̀kan bàbá ẹ̀ láì jẹ́ pé bóyá dọ́kítọ̀ ni hallelujah ọlọ́run awádìí bí a máa bọ̀ nírú ìlú yẹn ṣe láti wá la àwọn méjì tó ń jà nígbà kí ló kan lọ́hùn ẹ mọ iye àwọn tó ti pa níra ní ní Israel lọ́wọ́ yìí ẹ mọ tọmọdé dàgbà tí eléyìí kan rí sí àti eléyìí kan rí sí lábẹ́ rọ́bù ìyẹn ò kan lọ́hùn ìyẹn oníkọ́lọ́ ń tètè máa bọ̀ níbi tó wà kò sí ẹni mọ̀ tó láti àwọn kan tí wọ́n ti pìrìdíìtì ẹ̀ áńgẹ́lì ti sọ̀bọ̀ kan ọ̀fà kíyèsí sí wọ́n fi ọwọ́ kékeré wọ́n lọ fi gba ìfọ́tí ńlá àwọn kan ló jòkó a máa yọ Ísírẹ́lì lẹ́nu wọ́n dẹ̀ mọ̀ pé kò tọ́kọ́ta dé ọ̀dọ̀ efirin tẹ́firin ò ní hù pẹ̀lú Ísírẹ́lì mẹ́ta lọ́sọ̀ọ́ lóru wọn máa padà wá láti gbẹ̀san kì í ṣe nàìjíríà tí haúsá àti fúlàní máa wá sọ́ọ̀rẹ̀ tó máa wá pààyàn lọ́wọ́ tó máa tún máa lọ́lé no then nínú ìrìn àjò ìwàásù tàfẹ́ kọ́lé ní to everything that has beginning must surely has an end. But all the whole journey from letter 1960, there's going to be a tiny letter that make it dash. America tó lọ, Japan tó lọ, Indonesia tó lọ, àwọn tó lọ wàásù fún ní Chicago, àwọn tó lọ wàásù fún káàkiri àní àní rí gbogbo ẹ̀ dáàsì yẹn ló máa wà bẹ́ẹ̀. It connect from here to this place. Lómi pé wọ́n bi níbí omi tó wà láàrin ó kọjá ìsódì kejì ó kú. That's all. The topic for today, one day. You are a thief, one day. You are a liar, one day. You are a chain smoker, one day. You are Indian hem packer, one day. You are selling ogogoro to people on the street, one day. Then you are a thief. You are talkative. It's one day. When you look at Genesis 1, one day the man is end. Let us create another eh, another world, Another planet. Let us create another world, Another planet. Uh, which was very good. He put in order according to scale of preference all what he want to see in the planet. He created the water, the land, the plants, and everything one day, one day, one day, one day, until the sixth day. Ẹ wo bá ṣe ń káàkiri àlérí sí bá ṣe ń ṣe yìí o. A máa sákú ni o. We are going to run to death. It's very sure. Nígbà tí ọmọ tó kọ́ dé yunifásitì tó ti ní kọ́ lọ bẹ̀rẹ̀ school náà di age of five, six. Ó ṣe tó kò ríṣẹ́. Ó fọdún márùn-ún wáṣẹ́ ó ti ń wáṣẹ́ láti ta Babangida Goodluck tún wá kò ríṣẹ́ then eh, Buhari tún wá kò ríṣẹ́ ó ní táìmù rẹ̀ jí ń bá Tinubu yìí ẹjọ́ èjì wo náà fẹ́ fi gbà síṣẹ́ ẹ̀jẹ̀ ń sọ pé ó máa dá ó ti ó máa dá ó máa dá ìwọ náà ló sì ń sọ òtí bẹ̀rẹ̀ dáadáa ó láti kọ́ bẹ̀rẹ̀ dáadáa kí dáadáa tó lè tẹ̀lé ẹ àbí tó bá fẹ́ ṣe darandaran ibù tó bá fẹ́ ṣe darandaran pàpàpàpà lọ́wọ́ kó lè mọ̀ pé ẹnì yìí darandaran bẹ́ẹ̀ ń darandaran kẹ̀lé wọn dá mọ́ ọ̀pá kọ̀ọ̀kan dání wọ́n ti kọ́ ẹ ọ̀pá yẹn pẹ̀lú ìtọ̀ màálù àti ìkan tó gù kódà tó bá ti nà sí màálù màálù wa lọ síbi tó yẹ gbé lọ hallelujah so tẹ́ bá ní two thousand and twenty four ó máa jẹ́ dáradára irọ́ ni ó máa ṣoríire one day ó máa kú kú òjijì one day ayé ẹ máa bàjẹ́ ó máa ń jẹ́gẹ́jẹ́gẹ́ one day kò lè bá a mú rárá one day bọ́ọ̀lù ọjọ́ kan ni dọ́ńtọ̀ máa sọ fún onígbó àtẹ̀lé sìgá madam we don't need to tell you any any kankan police story today these are our patients we've tried all we could but if we open up his womb now for what we wanted to operate on his liver he's fifty fifty the information was passed to your family one day ìwọ ló lọ ra drug lọ ra weed tó ra gbogbo yìí o ẹ̀wọ̀n bíi tí wọ́n gbé ẹ̀dẹ́ òun lọ nìyẹn o going going going going going and then you be gone <laughs> then nígbà tí wọ́n máa pass information náà when the boy die eight o'clock this morning the news came one day the news of your birth accident came one day. bẹ́ẹ̀ ni jẹ́ ká àwọn wọ̀nyí mọ̀ pé. ẹ ṣe wọ́n lóore tó bá ní kó lọ yunifásitì ẹ ṣe wọ́n lóore tó bá kọ́ ọ̀dẹ̀ ní tó bá rán ọ̀dẹ̀ lọ́lẹ́wé ẹ̀yìn inú ẹ̀ ló máta tó bá hallelujah ẹ̀yìn tó wà nínú ẹ̀ tó máa operate tó bá ti dé tó bó ti ní graduate University of Lagos ọwọ́ wà lórí ìgbéraga máa sixteen. from verse 1 to 10, Isaiah 3, 10 to 11, then Psalm 55, from verse 10 to 17. Then when you look at Isaiah 59, 1 to 5, Isaiah 55, 10, 11, 12, 13. Then when you look at Psalm 109, from verse 6 to 14, only I will surely. Màá rán ẹni bíi ti onígbèraga yìí kó rú yìí. Ó lẹ́mi yóò rán olùfisùn tì for two thousand and twenty-four. ẹ̀yin tẹ́ kó wọ nàìjíríà jẹ ẹ̀yin tẹ́ sọ pé kò sí kojú mẹ̀kúnnù fẹ́ ṣe ẹ́ wọ́n máa ọ́dítọ̀ burúkú ti àwọn Dangote wọ́n máa yan ọ́dítọ̀ ti gbogbo àwọn gómìnà wọ́n máa yan ti dẹ̀síánì eh, wọ́n máa ti Buhari ọ <laughs> hallelujah ọdún jẹ́wọ́ ọdún come and come and what come and talk your own hallelujah the topic for the year tó ìkọ́sọ́lùwà fi hàn ọdún kìíní ọdún jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ come and confess wọ́n á sọ bó ṣe ṣe àti gbọ́ àwọn tó dìbò rí pé ẹ dìbò kẹjẹun ẹgbà two thousand kẹlẹ́ síbẹ̀ eléyìí tó kù lọ́dọ̀ ìjọba náà fojú síbẹ̀ bẹ́ẹ̀ ẹgbà ẹ̀yin mẹ́rin láì ẹgbà àpò láìsí kẹlọ́pin ló bá dọ̀dún mẹ́rin lẹ́bi kan tó yọjú sí wa ọdún ta fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì rí bí kíní wọ̀nyí rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ gbọ́ rìsọ́ọ̀tì <laughs> tẹ bá ní wọn gẹ́gẹ́ bí amúsù tẹ ní wọn bí lọ́sìn tẹ ní wọn bí Ọbásanjọ́ tẹ ní wọn bí Àtìkù tẹ ní wọn bí ọba bí Sàrùmí tẹ ní wọn bí àwọn Dangote ẹ máa gbọ́ rìsọ́ọ̀tì wọn tẹ bẹ́ẹ̀ bá dẹ̀ ní wọn bí Gàmbàrí tẹ bá dẹ̀ tún ní wọn bí Burútai tẹ̀mọ́tẹ̀ ní gbogbo àwọn tó bá gbogbo àwọn tó bá Buhari ṣiṣẹ́ wọ́n máa kọ́wọ́ lé káńtà ní yíyí àtàfẹ́ mú yìí kì í ṣe pé wọ́n fẹ́ kọ́ mú lé káńtà wọ́n máa kọ́wọ́ lé káńtà hallelujah the story for today one day many days for the thief one day for whom the owner. ẹ bẹ́ẹ̀ kẹlẹ́ máa fọwọ́ sí ìfọ́tò lè máa jẹ wá ẹ má dúró de Tinubu o ẹ má dúró de Yìí ẹ má dúró de Sàlùmí ẹ má dúró de ẹ gọ́vùnà Lagos State o ẹ má dúró de Adébóyè Oyèdègbọ ẹ má dúró de Marcus sábẹ́ bẹ́ẹ̀ kó kóta ẹ lọ́ máa kó bẹ́ẹ̀ bá lọ́ máa bá fọlẹ̀ lápá tí ẹ bọ́ síbẹ̀ ẹ má jẹ́ kọjọ́ kan tó lọ lófo ẹ jọ ó máa tó àṣẹ ti December tí a bá ti mú day one kúrò ó ti kúrò ní three sixty five ó ti kú three sixty four <laughs> ṣé bá ṣe máa ṣákùrè. Hallelujah. The topic for today, one day. For every bad pastor in Nigeria, one day. To every newscaster, they are very wayward in Nigeria looking for envelope one day. Tẹ́bá wo um, tẹlifíṣàn tó máa halẹ̀ mọ́ Tinubu yẹn um, kí lorúkọ Arise envelope náà nìdí pírámìdì ẹ́ńfílọ́ọ̀bù ńlá bíi ti déléjì wá wọ́n máa sáàmù ọlọ́dún tàbẹ́ mú yìí wọ́n máa rí gbà ẹni tó dá china sílẹ̀ olórí ògbóni olórí olè ní olórí olè ayérayé hallelujah but one day many days is for the thief one day is for the owner for the family of Goodluck Jonathan for the family of Alice Madueke for the family of. Uh, all the bad people in Nigeria, even Akiwulu, and many kings will live one day. Can you run away from your shadow? Can you dodge your shadow? No! No! How many pastors in Nigeria? Tókù tó láàánú kò How many wòlíì in Nigeria? tó lè rí àánú nílé How many general overseer tó lè rí àánú owó Celestia? sọlẹ́sì àtàyè wọn ti kọjú sọ̀rọ̀ wọn lẹ́ wọn náà lọ ń pín machine fáwọn tó wà ní mẹ́kọ́ wọ́n pín nǹkan sí àwọn tó wà ní mẹ́kọ́ nǹkan táwọn èèyàn lè fi wọ́n náà ṣe empowerment látọ̀dọ̀ ọmọ ọ̀ṣọ́fà nígbà tẹ́nu tí kò pé EFCC máa gbé tó ti kówó jẹ láti bí twenty years ó ṣe lọ rẹ̀ ata àti gbogbo ẹ̀ ata mélòó náà fẹ́ lọ ní mẹ́kọ́ àwọn ìyàwó olùṣọ́ àgbẹ̀tọ̀ tó bá bàbá ẹ̀ ṣiṣẹ́ kí wọ́n ti kú láti ìgbà tí bàbá ẹ̀ tó kú kí ló pè mọ́jọ́ kí ló ṣe fún wọn kò sí but lórí ìdílé ọ̀ṣọ́fà lórí mobí iná lórí tọ́ṣọ̀ tó kóyàwó jọ lórí gbogbo wọn pátápátá one day lórí marcus pápá one day nígbà tí mo sọ fún yín last year bí ajé òkú máa kúkú yà ní republic of benin ó ti wà mú tíwárì ó ti kú bó ṣe dóyàwó oníyàwó ní London bó ṣe ló lọ nílẹ̀ ní London bó ṣe sá lọ sí Kútọ́nù bó ṣe láti gbogbo ẹ̀ tó ń fòye kọ́ àwọn èèyàn lọ́rùn káàkiri tó ń oríṣiríṣi kọ́lọ̀ káàkiri òtítọ́ one day one day ṣé ẹni tó fẹ́ bọ́ sípò ẹ̀ tó máa kọ́ mọ́ṣá one day nígbà tí máforí kan wà láyé ó ń bọ́mọ̀ jọ́sùn ó pọkọ ó pọkọ èèyàn ó fẹ́ ìyàwó ẹ̀ mọ́ra ẹni tó wá fọṣọ ní Nàìjíríà one day ṣe bẹ́ẹ̀ ti rí gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti rí gbogbo ẹ̀ kí la jẹ̀fẹ́ tó sọ ẹni tó bá fẹ́ hùwà Abacha kò hù ẹni tó bá fẹ́ hùwà Babangida kò hù ẹni tó fẹ́ hùwà Abiola kò hù kò ní kọ́ bá ń yàn wá sọ́bẹ̀ kó agbowó kò má bá yàwó ẹ̀sọ́ ẹ̀ ṣe rú ẹ̀ ewó láti rí kí la fẹ́ rí ní Nàìjíríà tá àti rí ó ní kí ló tún kù tẹ́ ó ṣe kí ló tún kù tẹ́ ó ṣe ẹ̀yin gọ́fúnà kí ló tún kù tẹ́ ó ṣe ẹ̀yin sẹ́nẹ́tọ̀ kí ló tún tẹ́ ó ṣe Akpabio kí ló tún tẹ́ ó ṣe Wike kí ló tún tẹ́ ó ṣe Tinubu pẹ́ni tàbẹ́ lórí tó ń jẹ̀nà múyẹ́ kí ló tún kù tẹ́ ó ṣe ìwọ́ọ̀sì láretí kí ẹ ní nǹkan tẹ́tẹ́ ó bà wá ọlọ́run ló lè fún ọ ní nǹkan kí nàìjíríà dìde ẹjí ẹjí gbogbo ọkọ̀ tó fún lọ nàìjíríà ẹ lọ fọwọ́ ṣiṣẹ́ the best business ọlọ́run dálẹ̀ kò tí ì ṣá business ọlọ́run dálẹ̀ ní nàìjíríà ní gbogbo àgbáyé kò tí ì ṣá oko ló gbélé wa lọ́wọ́ go and till the land kò change ọ̀rọ̀ yẹn miracle tá a wá ní redeem miracle tá a wá ní sẹ̀lẹ̀ miracle tá a wá ní deeper life miracle tá a wá káàkiri inú oko lọ́wọ́ is in the farm inú oko lọ́wọ́ ọ̀pẹ ẹyọ fọlẹ́nu nínú ilẹ̀ ó dẹ̀ hù lẹ́yìn ọdún mẹ́rin márùn-ún oṣù sixteen gẹ̀ẹ́tì three thousand ọba so sixteen bẹ̀rẹ̀ ó ti rẹ̀ kó jẹ́ ẹ̀hún mírèkù ti dé àgbàdo ẹ̀yọkùn tó ti bọ́nú rẹ̀ tí ó dẹ̀ gbé àgbàdo mẹ́rin fẹ́gbẹ́ tó bọ́ mẹ́rẹ̀ẹ̀rin tó da dẹ̀ríkà ìwà mẹ́ta sínú ẹ̀ mírèkù ti ṣẹlẹ̀ gbogbo ọ̀tá ń bọ́ káàkiri jíjẹ mímu yìí náà ni adébóyè tó ń parọ́ jíjẹ mímu ni oyèdèpọ̀ tó ń sọ tó lọ ní mírèkù tó ń jíjẹ mímu ni the knockout tó ti ẹ̀ káàkiri pàápàá kìíní ti nínú náà ni hallelujah ṣùgbọ́n tèmi yàtọ̀ sí tiwọn o ọmọ àgbẹ̀ ni mí o ọmọ caterpillar mechanic àfi bẹ́ẹ̀ lówó lè wa àfi mi ò fi tipátipá wówó o. one day I am advising you all the youth here who has not married one day àwọn obìnrin tẹ fẹ́ sílé tó ń lajú kalẹ̀ bí màlúù kù yìí màálù rọ́bẹ̀ yìí ẹni wọn ní sísírì ní ẹ̀ẹ̀kan mọ́ wọ́ọ̀ tí wọ́n ní wọ́n ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ ló bí wọ́n ìyẹn náà fi ló sẹ́nu ọ̀nà owó ọbẹ̀ ó ti wà ọ̀kadà lọ láti ní ìlọ sí àjàǹgbàdì ó ń padà bọ̀ gbogbo dọ́ọ̀sì ti wọ̀ ẹ́ lójú united sango àtàgégé wọ́n ní tètè máa bọ̀ ọmọ yìí ti ń sunkún o kò lè wá mú owó fún akálẹ̀sẹ̀ wà ìyẹn ìyàwó ní ti ní jẹ́tẹ̀ẹ́jì yìí ìyàwó ń dúró tó wọ ọbẹ̀ Ah, <laughs> one day one day báwo ló ṣe pàdé ìyàwó tiẹ̀ ṣàlàyé náà kí èèyàn kan ló lóko bíi ti kírísọ yàrá ìlú mi àbí bíi àwọn ọkọ̀tìyé eh, àbí bíi àwọn eh, evangelic access of yahweh àbí bíi ti Joshua Tèmítọ́pẹ́ Joshua Tèmítọ́pẹ́ gbé láìsí ó kún gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó ní bíkẹ́ gbàtọ́ gbogbo ẹ̀ wọ́n á ń dé. ọjọ́ tó máa pa gbogbo àwọn ará South Africa kò tiẹ̀ wẹ̀ yìí one day ayọ̀rìndé ń lé wọn lọ́wọ́ one day evangelical church of yahweh wòlíì babangida tó jọ ń gbé news jáde lórí internet one day. Ah, ọba dáre sọ tó sọ ó tó kejì ṣùgbọ́n tètè sáré ń sìn o sáré sáré sáré sáàsálà sáàsálà fún ẹ̀mí rẹ sáré sáré sáré sáàsálà o sáàsálà fún ẹ̀mí rẹ that is it one day the topic for today one day the topic for today what one day when you look at the book of Numbers twelve. Numbers 16, Numbers 18, the Numbers 23, 10. The way you look at the book of uh, Acts of the Apostle 7, Acts of the Apostle 6, Acts of the Apostle 5. Opeti pẹ́ tí Ananiah àti Sẹ̀fẹ́rà tí wọ́n ti ń jẹ nǹkan oníkan lọ́fẹ̀ẹ́ tó ti ń ṣe àrámù lọ́fẹ̀ẹ́ tó pẹ́ tó ti ń lágbárí láàrin àwọn kìrìsìtẹ́nì lọ́fẹ̀ẹ́ ó wá bọ́ sọ́dọ̀ tiwọn oyin oyin oyin kan wọn o dẹ́sẹ̀ lé lẹ́gbà tó dẹ̀ yá olúwa bèrè pétérù bẹ pété bèrè lọ́wọ́ pé ananaya èyí ṣe tí sátani fi ń dà ẹ́ láàmú wọn ò lè rántí one day lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní gbọ́dọ̀ ní kọ́lá bá ń sọ bẹ́ẹ̀ iye tó ń ta ló ń ta nìyẹn àfi firi àfi gbò ó dẹ̀ kú ìyàwó ẹ̀ tún wọlé again one day irú ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ ní two thousand twenty four bó tètè kówó nàìjíríà wálẹ̀ ó lè yé o ṣùgbọ́n tó bá lọ bẹ́ẹ̀ lọ kó pamọ́ o máa larí mọ́lẹ̀ o máa sọ òní jí ìyá ti jẹ mẹ̀kúnnù nàìjíríà kọjá bọ́dà ìyá ti jẹ wọ́n dé ẹnu òbí wa ó ti yí wọn dìbẹ̀ pé àní kúrú náà ìyá pọ̀ jù á nàìjíríà ń jìyà lọ́dọọdún oríṣiríṣi ẹgbà ló fi mú àwọn mẹ̀kúnnù nàìjíríà wọn ò lókòbókò mọ́ ṣe mọ́kàn ṣọmọ́ pákó tó fi ń lù wá wọ́n fi ń gbá wa lẹ́yìn ó ń fowó olè tọ́mọ olóńbọ̀rọ̀ owó káàkiri láti rèézà àwọn ọmọ ó kọ́gbọ́n lọ́dọ̀ àwọn bàbá Adébóyè ni àwọn ọmọ ètò ṣe tán ní skul mélòó lórí ìjọba ṣe owó olówó náà fi tọ́ wọn ṣé bá wọn ọmọ bàbá Akínláyọ̀ méjì wà láyé kò sí wọn tó kù wọn ò ṣàárẹ̀ ẹ̀dọ̀ ọ̀dùn wọn ọmọ olódodo ni wọn hallelujah ó ní sọ fún ọmọ olódodo pé yóò dára fún un nítorí pé wọn yóò jèrè iṣẹ́ ọwọ́ wọn dẹ̀ máa jèrè bàbá wọn. ó ní ṣùgbọ́n ìgbéni fún ìwọ tí o fi àgélékè kọ ọ̀rọ̀ jọ ó ní láìpẹ́ láì dìnà ìwọ yóò fi sílẹ̀ ní agbede méjì ó ya wèrè. that's what he said Jeremiah seventeen ó ní ìgbéni fún ìwọ tó fi àgélékè kọ ọ̀rọ̀ jọ. then Psalm forty nine ó ní èrò inú wọn ni pé kí ilé wọn tí ó wà títí kí gbogbo èèyàn máa jẹ́ kí ni kó máa jẹ́ àkàdédé wọ́n ní ṣùgbọ́n wọ́n rántí pé ènìyàn tó bá dúró nínú ọ̀rọ̀ kò ń pẹ́ títí ikú yóò jẹun lára wa ní two thousand and twenty-four ikú ajẹsẹ́kù nínú GRA nínú government quarters nínú estate nínú bòbí tó ń kówó pamọ́ sí. èrò inú wọn ní gbogbo ìgbà. yes. yes hallelujah lára gómìnà Ondo State ikú máa jẹun lára Adeleke ikú sì máa jẹun lára Ọ̀yọ́ State gómìnà ikú sì máa jẹun lára Tinubu lára Akpabio lára gbogbo Wike lára mọ ikú sì máa jẹun ṣé ọ̀rọ̀ dúpẹ́ àdéhùn wà láàrin ikú àti ilẹ̀ ó ní má wọ́ọ̀rì that's Genesis two and three ó ní a ó fi eruku fún eruku a ó fi iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ ìwọ ó di iye kó ó di iye sọ́bẹ̀ kan máa bù sórí pósí ẹ̀ ọbẹ̀ náà lè fẹ́ kẹ́ni bọ̀dì rúdù sí ẹ kí la wá fẹ́ pè yẹn àbí gbìgbìgbì àbí gbìgbìgbì àbí gbìgbìgbì àbí gbìgbìgbì ó lè dìde kó gbèjà rẹ̀ ó ṣe dìde kó gbèjà rẹ̀ gọ́ọ̀mù wọ́n ti kó yẹ̀pẹ̀lẹ́ wọn lórí àwọn tó máa kó yẹ̀pẹ̀lẹ́ lórí lọ́dún yìí máa pọ̀ a lot àwọn míì dẹ̀ máa ya wèrè àwọn míì máa ya wèrè àwọn tó bá Buhari ṣiṣẹ́ àwọn tó bá dúdú wọn ṣiṣẹ́ wọ́n sì ń lọ sí London fún kíni fún dialysis lọ́dún yìí they will go for dialysis lójijì ni sugar problem máa dìde kò dẹ̀ ní ṣe tọ́jú agent tó wà lọ́dọ̀ Ọlọ́run pọ̀ tó lè rán áńgẹ́lì sí ẹ̀ nǹkan tó lè rántí wá pọ̀ làkú ègbé kéèyàn wà lórí ìdókòwò máa yà só láì láì mọ̀ àbí kéèyàn kò máa da tutọ́ àbí kí bá múyàn kó kéèyàn kò máa kó kéèyàn kò máa yọnu orí ẹ̀ nǹkan tó wà lọ́dọ̀ náà tó lè rántí àwọn bíbù yìí bọ̀ tó bá tẹ̀ ti pa ẹ̀pù ẹ ṣùgbọ́n tó bá ń yọ ẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èrònú ènìyàn ò dáa èrònú wa ò dáa gbogbo wa ló fẹ́ jọ̀gá When you look at the book of Matthew 23, wọ́n one wọ́n ní ká máa ṣe bí wọ́n ṣe ń sọ ẹ̀dẹ̀ tí kówó lọ. Owó tó ń kó fún wa ní time COVID kò sẹ́lẹ̀ tí wọ́n ná fún wa. Sanwó-Olú kó tiẹ̀, Emefiele kó tiẹ̀, Buhari àtàbí ẹ̀ kó tiẹ̀, Túndé àbúrò ìyàwó Buhari kó tiẹ̀. Gbogbo ilé ńláńlá ńlá tó wà l'Àbújá. Owó náà tọ́jú síbẹ̀ tán tọ́ èsì tí wọ́n rí mọ́jẹ̀lẹ̀ kó kúrò ní Àbújá. Àìmọye olóbi ilé kọ̀ọ̀sì máa já lọ́dún yìí bí ọdún bá fẹ́ mú yìí tó máa bówó rẹpẹtẹ ń bẹ̀ ṣé wọ́n ti bá wẹ̀ lọ́dọ̀ àpábí òrí nígbà tí judiciary wa táyé wọn ti bàjẹ́ gbogbo judges ti nàìjíríà àti gbogbo wọn wọn máa ma ṣubúkú ni lọ́dún yìí ṣe àwọn bíi márùn ti kú dànù ọdún tó bọ̀ bá pọ̀ lọ́ọ̀yà náà máa rán tó lọ ń balẹ̀ báwọn yẹn wá wọn ò jẹ́ gbogbo dìlísẹ́ wọn nítorí pé ìyàwó ẹ̀ jẹ́ judge kó dẹ̀ sì máa rí tiẹ̀ yìí nínú Port Harcourt Hallelujah. Hallelujah. The topic for today, one day. Marcus, remember, one day. Don't follow the multitude to do evil. Marcus, one day. Exodus 23, 1 to 5. ó dẹ̀ tún sọ ní ìsàlẹ̀ ní verse five and six ó ní Marcus ìwọ kò gbọdọ̀ gba ọrẹ ọrẹ àmàfọwò ní ìlójú àmàyí ìyẹn làwọn jọ́jìsì nàìjíríà ń ṣe ìyẹn làwọn adájọ́ nàìjíríà ń ṣe girlfriend wọn náà fi sípò ọmọ wọn ló bọ́ síbẹ̀ ìyàwó wọn ló bọ́ síbẹ̀ ẹbí wọn ló bọ́ síbẹ̀ judiciary ti kú judiciary ti kú wọ́n tẹ̀ ti kó sí lókù judiciary ti kú executive pàápàá ti ní ó ti ní ó ti sọ sókè ó ti ní fígbé fígbé fígbé fígbé kókàn dákẹ́ lókù. <laughs> hallelujah hallelujah ṣùgbọ́n ajá ṣe fi sẹ́nu ebi ń pe olódodo ebi ọjọ́ wo la fẹ́ kọrin yìí gbani tí àwa tí àwa olódodo pàpà ń ṣe èrè ni ẹ jẹ́ ká wọnú oko ká lọ bá wà nǹkan jẹ́ ká má dúró sí gbòòrò má kọrin lánàá lásẹ̀ yìí ebi ń pe olódodo ebi ń pe olódodo ebi ń pe olódodo aláìṣòdodo wọ́n yọ ẹ gbàtà ti mọ̀ bẹ́ẹ̀ jẹ́ ká foyín lóko ká fi àwọn aláìṣòdodo lẹ̀ sí gbòòrò wọ́n ti máa rọ gẹ̀dẹ̀ lọ́wọ́ wa wọ́n máa ra pòtẹ́tò lọ́wọ́ wa wọ́n máa ra ẹran ọ̀bẹ lọ́wọ́ wa wọ́n ayé ọ̀sẹ̀ bá nìkan ṣe. ẹ má jẹ́ ká dúró de Tinubu ẹ má jẹ́ dúró de Sanwó-Olú ẹ má jẹ́ ká dúró de gómìnà àti local government chairman kankan rárá àtọ́ ẹ jẹ́ ká tètè fẹsẹ̀ gbé kálọ̀ wọ́n àkọ́tà fẹ́ jẹ wọ́n fẹ́ jẹ bíbá yóò wá jẹ́bọ̀ tí ilẹ̀ ò tí ì kú ilẹ̀ ò tí ì ṣá ẹ jẹ́ ká sáré lọ bá ilẹ̀ ẹ jẹ́ ká mẹ́rẹ̀ lọ bá ilẹ̀ kí ilẹ̀ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gbin àgbàdo ká gbin ẹ̀pà ká gbin èrè ká gbin iṣu ká gbin úgú tí ìyẹn bá sì kúrò ká máa wò wọ́n ṣùgbọ́n àwọn alamasi ikú àwọn olówó wọ̀nyí o ẹ torí pé ó sọ ní Deuteronomy twenty eight verse forty four to forty nine oníwọ̀n sí wọn ti yìn mí lógo bí Ọlọ́run oníwọ̀n sí àwọn bíbí yóò ti yìn mí lógo tí wọ́n dẹ̀ tọ́jú àwọn ẹ̀kú náà yìí ó ní òun yóò mú àwọn àjèjì láti ilẹ̀ òkèèrè kọ́ wá ṣe kí ni kọ́ wá ṣọ̀gá wọn bíi jẹjẹrẹ bíi làkúègbé bíi kánsà bíi ẹ̀jẹ̀ ríru bíi kéèyàn kó máa yasọ́ kéèyàn kó máa làágùn dẹ́ kéèyàn máa dákìgbé bíi ajá àwọn kan tó lò máa mú wá nìyẹn ọlọ́run tóbi ọlọ́run tóbi Allahu ọlọ́run tóbi ẹgbẹ́ ọlọ́run tóbi program kankan it's just like that mi ò yá wèrè ẹ jẹ́ ká gbé tóbi ó mọ bóun ṣe ń mú àwọn burúkú ó mọ bó ṣe ń mú wọn ó lè fi orókùn wọn tẹ̀ wọ́n ó lè fojú ṣúṣú wọ́n gbé wọn lọ sí London ṣe bẹ́ẹ̀ rántí ìgbà tí mo sọ fún ọdún kẹta sẹ́yìn ìyàwó gómìnà kan ti lóyún láti oṣù kẹta náà tó fi lọ jòkó sí London nígbà tó do oṣù kẹjọ wọ́n ní ọmọ yẹn ò mí wọ́n bátù bátù bátù bátù ṣebí níní ọwọ́ ọlọ́run ló wà ọmọ kú bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n yọ ọmọ kúrò tó ń gba London wọ́n jù sọnù sí London wọ́n ń padà bọ̀ ńlé nígbà tó máa fi dẹ́kẹ̀ ìjà tó ń fẹ́ máa lọ sí kò yí tó fẹ́ lọ fún bridge àwọn èèyàn bẹ̀ sí bọ́ fún bẹ̀ sí yọ ìbọn lọ́run wọ́n bẹ̀ sí pariwo káàkiri wọn wọn àwọn ẹ̀dọ̀ pé kí ló ṣẹlẹ̀ níwájú yìí wọ́n ní wèrè kan ló bí ìbejì lábẹ́ bridge yìí wèrè kan ló ṣe kí ni ó kí ló ní wàá nìyẹn ṣe ó fi yẹ̀yẹ́ olówó owó ò lè ra ooru owó ò lè ra àlàáfíà olórí nàìjíríà gbogbo yẹn ẹ̀kọ́ náà owó ò lè rẹ̀ mí gígùn owó ò lè ra àfọ̀kànbalẹ̀ owó owó lè ra tó máa yẹ kiri tó máa pa ọmọ ni ìrakúra lówó máa sọ jẹ́ẹ̀sì fún ẹ first timothy six first timothy four first timothy five first timothy six from verse four to ten ó nítorí pé tó bá lọ fẹ́ ṣe nǹkan tójú èèyàn kan ò rí rí ojú ẹ náà máa rí nǹkan téèyàn ò tí ì rí rí àwọn pípù yóò wọ ọ̀mọ̀pọ̀ láyé máa dọ́dọ̀ wọn ọlá ti níyọnu nílé wọn nílé amusu nílé àpábíò nílé nílé ìkórèmàdò nílé ọjìkálú ó ti ní nílé nílé ẹni tó ń lìdí gbogbo àwọn agbèrè lẹ́kọ̀ọ́ olú ọmọ owó mìtì ròdù nìyí hallelujah owó ṣe kí ni office road kò gbà bí tó yẹ kó gbà hallelujah ṣùgbọ́n gbogbo wa nígbà tí a bá rí gbogbo nǹkan wọ̀nyí tán nǹkan tá a ṣe máa kọ́ ni pé ẹ̀bà wa dúpẹ́ lọ́wọ́ jèrí mo yá mọ́ kò ṣe lérí tó sì mú máa jẹ̀mú yìí ṣẹ́ ayé ló sọ pé ó tọ́ ṣùgbọ́n Jésù ló kí ni ó sì kù Tinubu gbọ́ kí Tinubu jẹ́ kí ni kó gbọ́ kí Akpabio kó gbọ́ bí two house of assembly kó gbọ́ kí Gbajabi Amilak kó gbọ́ kí Dangote kó gbọ́ orin sẹlẹ́ni ó ní ààyè lótọ́ Jésù wa lókùrú ẹ bá wa yọ̀ ẹ bá wa yọ̀ ẹ̀yin bàbá lógo ẹ bá wa ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ jè tó ṣe lérí tó ṣe mú màjẹ̀mú ẹ ààyè lótọ́. Jésù wa lókù ẹ bá wa yọ̀ ẹ bá wa yọ̀ ẹ̀yin bàbá lógo.